أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفسي ونفسي بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. Àdá ọpẹ́ púpọ̀ fún Ọlọ́run. adẹ̀tọ̀rọ̀ jáde fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam jáde ọlọ́nkọ́ máa bá ànábì àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà bá ń gbìyànjú bá ń tẹ́lẹ̀ wọn ìṣiṣẹ́ gbogbo lọ́pá àbálọ pàdé ọlọ́run tí a jẹ́ tọ́lọ́run ti yọnu sí tí ó ń gbàwé iṣẹ́ rẹ̀ pẹ̀lọ́wọ́ a fi wọ àìsánná fìdáùs ọlọ́run ṣe bẹ́ẹ̀ torí tí mo lọ pọ̀ kí àdírẹ́sì ọmọ pọ̀ kọjá lẹ́tà àwa tí a jẹ́ association of islamic pillars of nigeria ọ̀yọ́ branch àwa la organize ìdánilẹ́kọ̀ọ́ kékeré gbogbo nínú ọ̀dá fún yí pé tán bá fún yí pọ́bíìkì ẹ sọ̀dá àti ìlọ tí lọ́dọ̀ branch ní Ìbàdàn náà kápítà tàbá lọ́yọ̀ ń pèsè branch náà àti kéde o àwọn èèyàn wà ń pẹ́ Ìbàdàn branch lélẹ́yìn so Ìbàdàn tẹ́gbọ̀n tó tó gba pé náà fẹ́ rí nígbà tí mo gba lẹ́tà tí mo rí topic so mo wò pé sọ́márì nípa ń ṣe àti ìtọ́yẹ káàtà ń pẹ̀ tí a bá púpọ̀ ọ̀kan yẹ kí o ti sọ láì mú jẹ́ àdá ní láì fi jẹ́ sọ lórí. pé ńgbà míì, ńgbà ẹ̀ bá tó Hadithi èyí ó tún lọ a ní àbáwù ìmán fi síkì wá ìlàájì ìmárúbọ́ torí pé ṣẹ́ta wà ń ṣe tọ́lọ ọba ń lò wà fún òun ni wípé àwọn tí ààrẹ bá ń ṣe ọlọ́run bá ń lò wà sábà láti máa tọ́jú wọn láti máa ṣe kí ni ọlọ́run wà fún wa ní ìwòsàn toráwọ̀ owó tàlọ́dọ̀ toráwọ̀ abẹ́ kúlù kó mà rí bọ́n ìlà àṣàfàyè nínú gbogbo sí ọlọ́ọ̀ni gbogbo wa ní ọba aláàrẹ̀ ni wa ààrẹ ń bẹ lára wa àfẹ́tọ́lọ́gbáwó ṣùgbọ́n táwa ń ṣe ọjà sí ṣe àwọn nǹkan tó ń bẹ àbáyé ilé tí ò tí ì pọ̀ ẹni tó ń jẹ́ medical doctors ọlọ́run ti spiritual problem tàbí sí ní wípé spiritual problem ó sí àwọn àtọmọ ìyá kan náà ṣerú medical doctor àgbà medical doctor ní ìgbésọ méje o èdè wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní pàṣẹ ọdún méjì mẹ́ta mẹ́rin márùn-ún kọ́ o ìtawà ń ṣe mo fẹ́ ká gbọ́ yé dáadáa ọkọjá lábẹ́rẹ́ àbá tó sọ́jìlì ọ̀fẹ́ tó lè tó sọ́jìlì náà àwọn àjọ́kò àbádẹ́bẹ́tì lọ́tọ̀ náà wà tó lè sọ́jìlì iṣẹ́ tí wà kọ́ yẹn iṣẹ́ tí ibi táà ti ní abẹ́jẹ́ sábà kẹ́nìkan lálàáfíà wọ́n lè àpá àtìwárí torí pé most àwọn kéésì sáwà handu they are spiritual in nature ó máa ń ní ṣe pẹ̀lú ìgbà míì ọ̀rọ̀ sífìrì pátàkì kan tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ kan ọ̀rọ̀ mọ́sùlì jíìn ó lè wà ń bẹ̀ tọ́jẹ́ pé ìgbàmú àjẹ̀nú ni ẹlùmíjẹ́ pé àjẹ̀nú gan ń bẹ lára rẹ̀ ẹlòmí ìbẹ̀rẹ̀ àjẹ̀nú tara tiẹ̀ ìyárọ̀ ni máa ṣe títí pé jíìn lónìí tó bá ti dé ó ti wò pé ilé ìrẹ̀lẹ̀ lẹ́yìn ó lè lójọ́ méjì yóò kọ́ bá ti ẹ̀ lọ ìjọ méjì ń lẹ́nu yóò gbàgbé wà láti fáwọn tó lọ ó dàbí ẹni tó ti lálàáfíà irú àwọn kéṣìṣì báyìí ọ̀pọ̀ táwa àwọn tó ń lu àwọn míì náà tọ́jọ́ kó lè má jẹ́ hundred percent spiritual in nature táàrà fún wọn láwọn nǹkan tánàbí sallallahu alaihi wasallam lóòrùn àbáwọn nǹkan ti ọ̀dọ̀ tiwa náà tí ò lẹ́mọ nú torí pé táwọn bá ń sọ̀rọ̀ àfíìk wàlẹ̀ ìlàjì gbogbo àwọn àfáàtàjá àfẹ́ẹ̀sìn wọ́n fara mọ́ta lo àṣà a lè lo àwọn tó bá jọ mọ́ app ìlú kọ̀ọ̀kan ọlọ́run fi àwọn kí ni yóò bá ẹmọ́ bínú àwọn egbò ogi ọlọ́run bá fẹ́ lẹ́sàn rí àwọn egbò ogi àtàwọn ewé tọ́jẹ́ pé ìmí à jẹ́ wà lẹ́yìn òsì mọ́lá láàfíà ẹjẹ́ fún yín lápẹẹrẹ ìmí ìgan ò ní ìkọ́ ọjọ́ ẹ̀kẹ́ ara ìgbà tẹ́yìn wà kékeré èmi máa ń ṣe ẹ̀gbẹ̀ mi mú àbúrò bá máa ń pè tí n bá ṣe wàhálà pọ̀ lóòrùn àbá gbá bọ́ọ̀lù ní ìdí mo dára mi láàmú ẹnì kákan ọ̀gbádùn létí o ẹ̀jẹ̀ ojú máa jáde nù ìmú ogun ewé o màmá dáàbì mi lọ́ọ́ máa bùnọ́ kẹ́ òun nìra tí o tún ti dé ètòlè kọ́ bàbá ewé yẹn máa ń fẹ́ ní kéde bíi wáyé ṣùgbá ìlú orí ní ìbámu òkú ẹ̀ mọ̀mọ́ sí ti kú kọ́lọ́pù àbọ̀mọ́ kẹ́rọ̀ náà bí a mẹ́rin àwọn fámìlì ìlú tó mọ orí ewé òun wà láì wọn ọ̀dá ewé òun rí kan tù sí mi mú ẹ̀yọ́ ọ̀tà mọ̀mọ́ ẹ bá ń dá ewé òun fún ọ̀dá láti dá mẹ́ta sí mi wọ́n tẹ̀ ara fọwọ́ sẹ́ni o kó o ní ìdí kankan sí ewé òun lásán ni omi rẹ̀ àtúrẹ̀ àti bí ó báyìí àfà ẹ̀jẹ̀ ó fẹ́ kéde yọ ọ̀sà lọ. kò sí nínú kù kankan bẹ́ẹ̀ ìtọ́lọ̀ ń déwé yẹn fún jẹ ìkan nínú ìtọ́lọ̀ ń dà fún nìyẹn. so irú kẹ́yìn olómi ewé ìlú ìṣe ìṣe ìṣe ṣíríkù ní ṣẹ̀rí à ṣùgbọ́n táwa ń ṣe tó pọ̀ jù ó ní í ṣe pẹ̀lú ìlànà spiritual aspect ẹ̀tọ́jẹ́ pé àpàtúkú kan bẹ́ẹ̀ fún ẹ̀tọ́ jẹ́ pé ìfọwọ́kàn jẹ̀mọ́ kan bẹ́ẹ̀ fún ẹ̀tọ́ já sí pé àlàáyìn awìlà hasa ojú burúkú kan ṣe kí ni òun ó ti wò ó táwọn ẹ̀tọ́ àti àti àlàáyìn ó ha àwọn olójú wú tí wọ́n fojú wọ́n yàn báyìí tọ́rọ̀ ó sì máa dàrú ìtí wọ́n bá gbà lérò pẹ̀lú ojú tán ti wò yẹn pé àsìkò ojú wò kó yọ wálẹ̀ lára ẹni ó ti wálẹ̀ sí láyé àṣà àwọn orí ó kẹ̀ mọ́ wálẹ̀ náà ní ìtí wọ́n sí tí ọkọ mi bá ti wá tán bá ti wá lójọ́ kan ijọ́ kejì tán bá lọ lóyún máa ń ṣe kéde o bí wọ́n bá lójú ìlú tó tojú òfin àlóní ilé òyìnbó tọmọ bá fẹ́ jímọ̀ tí bá ti lọ tán kó níyàn wálẹ̀ àwọn agbára èṣù gbogbo nǹkan yìí ìlànà èṣù ni àwọn míì wọ́n àwọn oníkèéta ìlẹ́rìn tó wá wà lára ẹlòmí gbogbo tó bá náwọ́ sí yóò tún ọjà gbogbo tó bá yẹ kó jó ore fún ọ̀nà ọmọ àti fún àwọn nǹkan ìwà pọ̀lọ̀ rẹpẹtẹ kí wá ní tí wọ́n ní káwọ̀ wá sọ nínú pé a fẹ́ tọ́jú àwọn aláàárẹ̀ afẹ́kọ́lọ̀ olówà ń sábà bí ìkan ríwòsàn kí ni orípa tí ìgbàgbọ́ òdodo máa ní jẹ́wọ́n ẹgbẹ̀rẹ̀ ọdún mẹ́díkù dọ́kítọ̀ ìbá àjà bàbá lọ́ọ̀mù wà láì kọjá pé bàbá ńlẹ̀ ẹlẹ́bọ ni tọ́ba ti máa bí bọ́yẹ kọ́pọ̀ bẹ́ẹ̀ sí tọ́bi ọba ti lọ wò mí yóò sọ operation successfully tọ́ba ti rẹ́kọ́mẹ́ǹdì pé ẹ̀kọ́ ní kẹ́lẹ́ kẹta fọ́rọ̀ jí ìgbà ẹ̀fẹ̀ tó wò lọ ọkọ́ nù ìbá àjà bàbá lọ́ọ̀mù òun tọ̀kọ́ làlá àgbà mo rò pẹ́ ọlọ́run fẹ́ ló wà ń sábà nílé aláàbàlà jọmọ́ takọ́rùbù wa sísúnmọ́ lọ́wọ́ wa àtakọ́rùbù ìlàlá bóò láti súnmọ́ lọ́wọ́ tó kí ni àlìmọ́nù àmì ìgbàgbọ́ òdodo tó dilẹ̀ àwa tá a fẹ́ jẹ́ kan nínú ẹ̀ńtọ́ lọ́wọ́ máa lò láti máa fáwọn èèyàn ní àlàáfíà ó ní ìpàtọ́pọ̀ nínú kálábàáfíà. ẹgbẹ́ tí mo láti bí bọ́yá kákọ́pọ̀ yé gan mọ̀fùhúmù ìmọ̀ẹ́ni alìmọ̀kùsùdì ìmọ̀ẹ́ni nínú bọ́bíìsì àwa tá a jẹ́ islamic ìlà tọ́lọ̀ ń lọ wà láti báwọn èèyàn lálàáfíà kí la gbà pẹ̀lú ẹ̀yàn pé mọ́sálà nínú tàwọn fíìsì táwọn àbá sọ̀rọ̀ ìhìn jẹ́kọ́rọ̀ mi ọkọ̀ tó mọ̀ fún mo yìí mọ̀ ní kẹsàn kan bí kékeré tá a bá ti bọ́ yé yọ gàdúrà lórí tọ́pìkì torí mo ní àwọn nọ̀kọ́ tọ́fẹ̀ tó mẹ́ẹ̀ẹ́dógún sí twenty professor nù dánilẹ́kọ̀ọ́ yìí kò sẹ̀ débẹ̀ pẹ̀lú pásítọ̀ ní òjò kan. sẹ́ẹ̀rí àkọ́kọ́ nígbà tá a wo tààrífù ìmánì gbogbo òtúmọ̀ táwọn àbá àtò ìmánì àwọn nǹkan tó jẹ́ kókó nínú pé ẹni yìí mùsùlùmí ni ó nígbàgbọ́ òdodo àwọn bá àrísàjọ ń bẹ̀ ni mo fẹ́ mọ̀ yọ́ kọ́ ìdámọ́ mi náà dáa àmì ìgbàgbọ́ àwọn a rí yọ ń bẹ̀ òun sọ fẹ́ yọ àfáà ní kí ló fà á torí pé ìmánì gẹ̀ǹgẹ̀ ó kọ táwọn ń pè ọkọ̀ ó kọ tí wọ́n ń wọ́n a máa pè ní àlàákídà àwọn àfáà ló mọ̀ lọ jẹ́ bẹ́ẹ̀ alẹ́ṣìṣẹ́kọ́t òun lọ jẹ́ bẹ́ẹ̀ alìsíkíbùlà akbá àgọ́yé ẹ̀sìn tó ga jù òun ló ń jẹ́ bẹ́ẹ̀ ùsùlù ti ìpìlẹ̀ ẹ̀sìn òun ló ń jẹ́ bẹ́ẹ̀ problem jẹmọ́ ẹ̀gbọ́n mi dáadáa o àwọn tó jẹ́ pé ń tọ́lọ ń fẹ́ máa lò wá fún ni pé àwọn tó ní sùn tó attack àbáwọn táwọn àìsàn míì ń ṣe bóyá ojú burúkú ti wọ́ ni bóyá kèéta ti kún ni bóyá mọ́sùlì jínì ti kún ni tá a bá ń sọ̀rọ̀ pé ìgbàgbọ́ òdodo àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbọ́yé alákọ̀ọ́kọ́ ń bẹ jẹmọ́ ẹ̀gbọ́n mi dáadáa o tẹ̀sùdínkù lọ́kọ̀lù kí la pè jẹ́mọ́ o tẹ̀sùdínkù àlọ́kọ̀lù sari nto jina tó máa fẹ́ jókòó yìí ẹ̀rì ara wa ní ìfẹ́ ẹ̀ tó tó pé ebi ń pa àlèmọ̀ fúra pé àfẹ́ ìjẹun ebi ń pa wọn àlèmọ̀ lójú ẹni tó sanra tó yọkùn náà wá ẹni tó lọ́wọ́ slim ẹni ga arí ṣùgbọ́n ọkàn jìnà jama kí ló jìnà jù ọkàn wa jìnà ìlú fi sí pé iná

ìlú oòrùn ojú oòrùn láti nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ gbọ́ lamẹ́ríkà inú rẹ tó bá dáa tó kírun tó gbà wẹ̀ tó ṣe tó yẹ kó ṣe inú rẹ yẹn yóò burúkú òkò ni ọlọ́run wò kan mélòó jẹ́ mọ́ méjì wà láàfin yẹn dúró bí wá àmà àmà àwọn dáa ẹni tí ọba ṣiṣẹ́ rẹ tọ́wá ní inú òun da àpẹẹrẹ pẹ̀lú rẹ̀ ọ̀dá ni pé kò ní fẹ́ rí ṣe ọlọ́run fẹ́ wo ẹ̀mí wa kí ló wà ń bẹ̀ ṣé gbàgbọ́ òdodo ló wà ń bẹ̀ ṣé tọ́lọ́run ló wà yóò bẹ̀ iṣẹ́ tá a bá ṣe iṣẹ́ yẹn ni ó ṣe òpin lóòótọ́ àgbọ̀lọ́gbọ́ tẹ̀síkù lọ́kàn bí. kí wá ní nǹkan tá a sọ dápọ̀ tí ọkàn wa gbàgbọ́ àwọn àfáà lọ́kàn wa gbàgbọ́ gbogbo nǹkan tó bá rinlẹ̀ nínú Kùránì ọlọ́run nọmba wán ọkàn wọn gbàgbọ́ nọmba tù àwọn nǹkan tó nínú àbí àti nǹkan ṣe rí ọkàn wọn gbàgbọ́ ẹgbẹ́ fún yín nínú Kùránì ọlọ́run sọ nípa pé tó lè jẹ́ mọ́mì alẹ́bí náà yú mi nínú wàyùkí mú náà sọ wà ní máa rọ́gbà kọ̀nà òun ní òun fi ala ara tí yóò fi jẹ́ mẹ́rin ní pé àwọn nǹkan bẹ àfojú àtìgbọ́dọ̀ gbàgbọ́ tá a bá wo àrkánù ìmọ̀ nà sísà orígun ìmọ̀ nílẹ̀ fẹ́ fà kágbọ́rọ̀ gbọ́ fà rọ́lọ́ jẹmọ́ ààrí wà káàkì wà jẹ́ èdè bá àmẹ́lẹ́ta agbàwọ̀gbọ́ wà kútùbí ara wọn tíra ọlọ́run agbàwọ̀gbọ́ wà rúsùlì àbánàbí kankaláyé ṣùgbọ́n àkàpẹ́ wọ́n wáyé adẹ̀gbàwọ̀gbọ́ wà lè yọ́ mọ̀lá àti àtúgbọ́jọ́ ọ̀kan ìpẹ́lú mi àwọn apis àwọn mọ̀lẹ̀ ìdú wọn nígbàgbọ́ ọjọ́ ọ̀kan sẹ́rí lọ́gbẹ́ tí mo láti bí ìdíké ọ̀pọ̀lọpọ̀ wa tètè sí iwájọ pé à Abdullahi ibn Umar wọ́n tó bá káyà nínú mọ̀tọ̀ fífì nínú ṣúra tọ̀bí ẹ̀kẹ́ tẹ́ bá fẹ́ ká Abdullahi ibn Umar kọ́ dáàbò ẹ̀ka mọ̀tọ̀ fífì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tí ó lè wà conscious tẹ́ bá ti pàdé bíi pé yẹ́wò mọ̀ yẹ kú mọ̀ náà so lè rọ̀ bẹ́ẹ̀ láàlámi Abdullahi wọ́n ní máa ń gbọ̀n níjọ́ dàkú torí wípé ń gbà pé bóòbò ti fẹ́ dún wájú ọlọ́run ìṣesí wa sọ́jọ́ pé a nígbàgbọ́ nípa ọjọ́ ọ̀kan wà tún mi nàbẹ̀rẹ̀ kọjá ẹgbẹ̀rún àtọ́jọ́kọ̀ ilé ìsìn ẹ̀ẹ̀mọ́ kádàrà tèmi tèmi náà wọ́n ti ní ìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ lánàá bóyá kádàrà tá àfà yẹn àwọn àfà lẹ́nìkan kan ọmọ kádàrà hundred percent ìlà bàdà òkú yìí ìgbà tó bá ṣẹlẹ̀ kádàrà gbogbo nǹkan tá a sọ ìdí àmọ́ fẹ́ẹ́ bá wò mo lè sọ pé ẹyọ kan tá a rí bẹ̀ ní tíra nínú nǹkan kíra kíra gan táàrí kùrà ní ìlàrí gbogbo bí àyòkú wọ́n ti sọ pẹ́sẹ̀ fún àfà wọ́n ti ṣe bàbá ńlá everything wọ́n ti ṣe fún ṣùgbọ́n àgbàgbọ́ èyí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ lórí ìṣẹ́lá bá a bá sọ̀rọ̀ tẹ̀síkùl kọlùkù ó ti di olúwa pé ìyá sàárè bẹ̀ fáadé lọ sàárè ìjẹ́ tẹ̀sí ìwájọ pé à ń bẹ̀rù ìyá sàárè wà láì ìyá sàárè bẹ̀ ibi tí èèyàn nìkan ọ̀dà wà ibi tí ò sí èsì ṣùgbọ́n ẹ bá jẹ́ ní ọlọ́run nítọ́ wà ń bẹ̀rẹ̀ ju èsì lọ. gbogbo àwọn nǹkan tá a rí àwọn kan dì bìlífù ẹ̀wọ̀n ọ̀gbàgbọ́ ẹ ń bá gbàgbọ́ ọgbọ́dọ̀ máa ṣò nínú bí ó ṣe máa ṣe àtìbù àlẹ́là. ìṣesí ni ọmọ ṣò pé ọgbà àtijọ́ kan bẹ kọjá pé gbogbo àwọn tó ń tírìtì sóhun ọ̀tàbò sí wọn tí èsè rí pọ́tọ̀ ní tóhun lò fún wọn yọ ọgbà àtijọ́ kan bẹ tí wọ́n bòun nù sáré kó tó wá dídọ̀ pé dàgbé àmà ìyẹn la ti gbọ́dọ̀ mọ̀ wípé tá a bá sọ̀rọ̀ yìí mọ̀ nǹkan alákọ̀ọ́kọ́ ni kéde òun tẹ̀sùn bí kú àlọ́kọ̀ọ́ ilé máa jà kí torí kéde wà pé àkìdá lọ ti kìíní tá à ń ṣe àkẹ́ torí pé yìí máa ń lè bẹ̀ fún àkìdá màá wá bọ́ òun ni kálukú wọ́ lọ gbà pé ọlọ́ọ̀ ní àwọn ọkọ̀ kan àtàwọn ìròyìn jàmọ́ ẹ̀gbọ́n ara tẹ̀ sí kúrò kọ́ńtì ni tó bá di wá wípé wọ́n ní wà ṣáàtì ara tó jọmọ́ sẹ̀ bá ní àṣáàtì jẹ̀mọ́ àwọn lè fún ìyàwó òsì wọ́n tí wọ́n wá wò pé tí wọ́n bá gbé lọ́dọ̀ mi kò ní lálàáfíà èmi nìkan mọ́ bọ́sẹ̀ tọ́jú ẹ̀ gbogbo ọ̀dọ́ kejì ní gbogbo nàìjíríà èmi nìkan mo ní oògùn rẹ̀ lọ́wọ́ á sọ bẹ́ẹ̀ kan wà láìrọ́ ni ẹ̀rọ àwọn ìkàwọ́ rẹ̀ lọ́wọ́ mọ̀ sọ́wọ́ dàdúrà ní pé àwọn nìkan lòun máa ń pa bàbá bàbá àtẹta ló kó òun ta ń sọ fún ọ bẹ́ẹ̀ lómi òtún màmá ẹni tó bá já sí wípé ìmánì rẹ̀ wà òkè tó nígbàgbọ́ òdodo tí gbogbo ń tà ń sàlàyé yìí yóò yé nípa wípé àwọn asmaullah ilhusna wà sífàtì tó bá ti nígbàgbọ́ nú àwọn ọkọ̀ ọlọ́ àtàwọn ìròyìn ẹ̀ yóò máa gáìdì ẹ̀ láti má sí ẹsẹ̀ pé kọ́lọ̀ ọba àlejò ọlá kọ́tọ̀ wa sọ́nà ìyẹn jẹ́ tọ́márì alákọ̀ọ́kọ́ sọ́mọ́rí ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tó dájú wípé tẹ̀síkùl kọ́lùbì bá ti fẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni àlàámọ́lù bèlè jàwá rẹ̀ ìjọbọ́tà ẹlẹ́ẹ̀kejì o àlàámọ́lù bèlè jàwá rẹ̀ tá a bá ní pé àní tí tí bì wà ìlàjì lè máa ń gbọ́ afẹ́mọ́ ọlọ́fẹ́ ló wà sábà bí àti jẹ́ oníwòsàn fún àwọn táàrẹ̀ ń ṣe jàmáà iṣẹ́ rẹ̀ gbọ́dọ̀ wà lọ́wọ́ wa àwọn aṣẹ́rẹ́ tí ó wà lọ́wọ́ wa pọ̀ ìkẹsọ́ bíi márùn-ún sí bíi mẹ́wàá jọba àárín tí mo jẹ́ ìgbọ́fẹ́ má dìbò dáadáa tó o bá lo ní àwọn rẹ rẹ jẹ̀mọ́ aro bí à ń rò pé dáadáa rẹ̀ ìta fẹ́rẹ̀ tí yóò máa jẹ́ tí ó máa ṣe ìlàájù àfi tí bù àlìmárìbọ́ jẹ̀mọ́ ẹ pé kí òkè àwọn iṣẹ́ kàtí mo fẹ́ sọ ẹ gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mọ́ ọlọ́ọ̀bá sọ ṣe é wáyé sí àbíndé sọ́là ọdún ẹlẹ́sìn rí àwọn náà tírèyìn èdè mi lórí tọ́jú ọmọ pé ìgbà tọwọ́ dí à ń ṣe wá àfíkí à ń kọ́ mọ ní òjèlè ọ̀rá lè ṣòro fẹ́ àwọn kí n tó wọlé Ìlọrin 2002 ìmọ̀lẹ́sẹ̀ ọ̀fìlọrin ìdí ìwọ́dún lè lọ́dún oṣù kí àbáwọn mo fẹ́ jáde nílé lọ mo tó ṣe lẹ́wàá ìsìn mo fẹ́ lẹ́yìn mo fẹ́ ti ṣe náà ti bẹ́ẹ̀ kọ̀ọ̀kan ọ̀yà náà ọdún dé bíbẹ̀ kò parí yìí akọ̀mọ látàárọ̀ àtòlé tó dájú mẹ́fà sátidé òdùdú sunday àná ní èké so kí nìyẹn gba ikman bẹ́ẹ̀ yẹn kọ́ mọ̀ nǹkan kan ti jẹ́ <clears throat>

nọmba wá jọmọ́ ẹ̀gbọ́n mi dáadáa sẹ́rí yàtọ̀ ń bẹ láàrin kákíọ̀ àti kásan ìrún ẹni tí iṣẹ́ rẹ̀ bá jọ ibùkọ́ gbogbo ìrọ́gbọ́dọ̀ máa kí wọn lásìkò rẹ̀ o ṣẹ̀wá láwọn tó jẹ́ pé tá fún andrew Landara, nǹkan àkọ́kọ́ nínú amadu ìjàwárí iṣẹ́ rẹ̀ iṣẹ́ gidi tí ọ̀gbọ́dọ̀ bọ̀ mọ́ wa lọ́wọ́ òun ni kákíọ̀ lásìkò rẹ̀ ìjọba tí mo gbé kò tí rúgbé àti olè mọ́ ẹ̀ṣẹ́ tí ó bá tó lọ kírun lásìkò ìrún akákọ́ mọ́ ẹ̀ṣẹ́ lásìkò nàmbà wánù ìjọba ẹ̀mú ti tó dáadáa lójúmọ́ láti ń tẹ̀lé bákan náà àwọn tó bá jẹ́ wà àdìbà àwọn tó jọ̀rọ̀ yẹn ẹ̀sìn bíi kágbá rẹ̀ rọ̀nà bọ́ọ̀lù ẹni tọ́lọ̀ ń bá ní kí n tọ́ wọlé fún nídìí sáà ṣe ìkísà kan ọ̀wọ̀ wà láìkọ́mọ̀ làwọn kọjọ́ sàkà

fẹ́ràn gbọ́dọ̀ bí sí pẹ̀lú android débi bá ìrọ̀lẹ́ ọmọ àlọ́ ewu baba bàbá wa wahid abdulsalam baali tọkọ àìmọye tíra àwọn nẹkọ àsọọdún bàtà àwọn nẹkọ wìkọyà tún lè sàn náà lè tẹ́ ẹ ka àwọn tíra bàbá yìí bàbá pé màá jáde lára rẹ̀ màá kó sí ọlá ó jáde lára rẹ̀ ìwádìí kò fi ìyà ọ̀yà mi lára àjẹ̀lú bá bú ẹ̀kọ́. àjẹ̀lú bàbá ní lọ́wọ́ àní owó lára ẹ̀ máa bọ̀ lára mi jáde ó ló ti kó sí ti gbóló wáhádà wú ìtàlà wà wà wà àlàáfíì ìṣẹ́ òtítọ́gọ́rùn lónìí sẹ́rí àdìsí méjì lọ wáyé lórí láàrin ìdáwó láṣọ ẹ̀fọ́ àdìsí onímẹ́wàá ọ̀nbẹ sọ̀hí àdìsí oníọ́dẹ́ẹ̀dì rẹ̀ sọ̀hí sẹ́rí ráwà sáà pẹ̀lú iṣẹ́ ẹ̀yẹ mọ́ mẹ́wàá ọlọ́dẹ́ẹ̀dì rẹ̀ lọ

abárígbé lọ 20 minutes inú wa ni ọgbà ìtẹ́jú mélòó ọgbà mẹ́wàá èyí ó kẹ̀rẹ̀ ara jókòó ọ ara kákò ó ti ara mọ̀ aláàrẹ̀ ọláṣẹ́ ìkàlọ̀ ọ̀rọ̀ ṣe àfà láàrin ìtẹ́jú kan sí sí sẹ́kọ̀ èèyàn lè ṣe bí mẹ́fà tàbí jù bẹ́ẹ̀ lọ ó lọ́dún bẹ́ẹ̀ nìyàn bá ṣe kí ni ó bọ́ bá ṣe yá àtàwọn gbólò mítọ̀ wà náà ti ká àrọ̀ àjọ̀rọ̀lẹ́ àgbọ̀dọ̀ tó wọ́n yẹ pẹ̀rẹ̀ mú ẹlẹ́kẹ̀ ló mọ́ sọ ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin tilawatul Qur'an jọmọ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àrùn dáadáa a gbọ́dọ̀ bí sí débi sámọ́ta dídú nǹkan lójúmọ́ bọ́lọ̀ ọba ti fún wa lásìkò àdúgbò aláṣẹ oníṣẹ́ kùránì ẹlòmíì parí kùránì kan jọ mẹ́ta ẹlòmíì parí kùránì kan jọ mẹ́wàá kùránì kan jọ mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n ọwọ́ àti ẹ̀wà àti pé àwa bcbc jùsùkù kùránì kan lójúmọ́ ewé mẹ́wàá ní pẹ́ẹ́lì ọ máa jẹ́ twenty pages ní kùránì ti àwọn ìtàn french bíi page jama ní pépé mi ò ṣe jẹ́kẹ́nu ẹ̀mí yá jù dísù kan lójúmọ́ ààrẹ twenty to twenty five minutes lèmi ò fi kà káwá ni mo wá lo òkè mo tún famọ́ ju orí mẹ́fà mẹ́fà màá lo táàkì tó forty minutes gbogbo ẹ̀dá kọ́ wa ní máa lù Zakaria níbẹ̀ jùlọ ṣùgbọ́n tí bá sì làwọn ìgbé ìsábà àgbọ̀mọ́ ju orí onílẹ̀ ìtàkùrà ní òde súnmọ́ wọn lápẹẹrẹ pẹ̀lú tí bá tún lọ bá ju méjì méjì ọlọ́ọ̀bá nígbà àbí ọgbà wà láì ọgbà lẹ́yìn ìjọ́jẹ́ mọ́bílì wá jù balẹ̀mọ̀ fẹ́sìn pàápàá mẹ́fà gbogbo àwọn mùdúrù yòókù méjì méjì ìjọba ẹ̀kọ́ mi dáadáa tá a bá ń sì làwọn àkùrán lójoojúmọ́ kùránì ó tẹ́lá ọ̀kẹ́kẹ́ bẹ nígbà tí ṣòro bá dé kọ́lá ẹ̀sẹ̀ mọ́ wá solution solution ti wà nínú blọ́ọ̀dù wa

múlùkù nínú ìkùránì sóòrọ̀ mú sàlàtúnà àyà ṣáfà àtìlì rọ́júlé hátà àkójọ́lá wàyí àtàbà rọ́kà lẹ́bí ìyáde sẹ́rí múlùkù tí yóò tó sọ alẹ́ àyà àtàtì ní ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú méje èèyàn ti kàtán gbogbo bọ́ọ̀lù ní àkà ìjẹ́jẹ́ ẹ̀sẹ̀ kawákàtí kawákàtí méje o àpá wà láìsí bá gbá fóònù mọ́ ní ìṣẹ́ tí mo fẹ́ mọ́ reply message WhatsApp nìkan máa ń lo fáwọn náà ẹni ilé sẹ́ńtì voice note ìṣẹ́jú mẹ́jọ máa gbọ́ ẹnì kan sẹ́ńtì ìṣẹ́jú mẹ́rin sí mi lánàá mo reply pẹ̀lú ìṣẹ́jú mẹ́ta àti díẹ̀ ìgbà tí ó kù sẹ́ńtì ní ìṣẹ́jú mẹ́fà wà láì sí ìràyè ìwọ̀dù tó gbé wọn lọ wàhálà dé ẹ̀ kí ló tó bí bá tó sá lọ́dọ̀ ìṣẹ́jú mẹ́jọ ní òkè sẹ́ńtì nígbà tí ìṣẹ́jú mẹ́fà yà dílé ánsà yọ̀wọ̀dù ọkùnrin ní ìdí sí ẹnìkan ní sẹ́ńtì bọ́ọ̀lù alẹ́ sẹ́ńtì bọ́ọ̀lù ló bá wọ́n náà wà lórí ah, kí ló dé ni you take as a jobless man

méjèèjì èmi ò lo tiktok islam ní ẹgbẹ́ lò àwọn tí wọ́n lò náà yọmọ wéjì àsìkò wọn ṣùgbọ́n pẹ́ẹ́pẹ́ wọ bá bìrìsì ìyá tí ò lè bá ìpè lò tọ́ bá lo ọ̀sán àgbà yóò sọ ọkọ mi ẹgbẹ́ làwọn ọmọ rẹ ṣé ọwọ́ òkè ṣé omi ò màmá <laughs> náà sá sọ gbogbo ọ̀sán pé màmá má fẹ́ kó ọ̀sán gbogbo ń bá ń sọ yìí ẹ wò mí dáadáa ọ̀dẹ̀ ní tí ó àádùnmọ̀ spirituality wa ìtẹ̀gbìrì láìsí àwọn ikú lálẹ́ bákan náà ọjọ́ ọjímọ̀ agbọ́dọ̀ máa kàkà ara tìláwà kùrà ní ìrẹ́kẹ́ ní o ní gbogbo àwọn eléyìí ọmọ o ara ń tà àgbẹ̀rẹ̀ bọ́wọ́ jẹ fẹ̀rẹ̀ mú òun ẹlẹ́kẹfà mo ti bọ́ síbi ìbàdà mi bá o kìyà mọ̀ láì jọba tí mo bèèrè ìmọ̀ bọ́lọ̀ sọ̀rọ̀ lóru ìdílé lóru bọ́lọ̀ fẹ́ẹ́ rí kìyà mọ̀ láì

jẹ̀mọ́ tàbá wá jí pàǹtàdùà ara àǹfààní wò la fẹ́ jẹ́ ń bẹ̀ àǹfààní ńlá méjì kan ń bẹ̀ fún wa lónìí àǹfààní ńlá mélòó jẹ̀mọ́ àwọn tó bá wúwo iná tàbí sí alẹ́ ìgbàkọ̀ làwọn fẹ̀sí ìlà àǹfààní àkọ́kọ́ ni pé àwọn tó bá nínú àwọn kéfì ìsìnkálukú wa bá gbà á sọ fọlọ́ lóhùn

ìwọ ọlọ́ọ̀bá ni yanjú ẹ̀ a ń sọ ohun tó wúwo fún ọba tí nǹkan kò lọ́dọ̀ rẹ̀ àǹfààní àkọ́kọ́ taa ní ní òru nìyẹn àǹfààní kejì tá ní gangan ní bí kìtàbà torí pé nínú bàbàbí àtàlà wa ni pé òru máa ń wá sí ò ilé ayé bá ń fẹ́ tọrọ oore kéde ọlọ́run ṣe fún aláǹfààní méjì àǹfààní gbígbàdúrà àtàǹfààní àwọn nǹkan tó wúwo lábọ́kúta ní german allah ẹ ká gbìyànjú ara àjọsìn tá a gbọ́dọ̀ mọ́ ojú tó òun nìyẹn kọ́lọ̀ ọba ọlá tó láàmú wa lójú tó rọ̀ wá lọ́rùn òun ni

pé kọ́ mọ́ fi ilẹ̀ ó kéré jù mọ́ ṣe mẹ́fìlà rákà mélòó rákà méjì fọ́tò ha àwọn tá a lọ́ọ́ bá jẹ́ ká jẹ́ iṣẹ́ tá à ń ṣe yìí a gbọ́dọ̀ gbìyànjú lásìkò bá ti yọ ká tó ara mọ́ rákà méjì wa ẹni ọlọ́run bá ní kọ́tọ́ lásìkò tọ́pọ̀ òun bá tọ́mọ mẹ́rin wá ọba tọ́mọ mẹ́fà wá ọba tọ́mọ mẹ́jọ wá méjìlá láwọn àfà lọ́fẹ̀ẹ́ jẹ́ rákà tọ̀pọ̀ ní àná tá a ọlọ́run ọba àlejò ọlá máa ń lò ó láti dájú wípé kéde o ìmọ̀ni wa ń pè ẹnu gbàgbé o ìmọ̀ni láti ń sọ ọlọ́run yàrá kí láǹsọ ọlọ́run kí lápá alákọ̀ọ́kọ́ ló ti mọ́ ní òun tẹ̀sù bí kùlẹ̀ kọlù bẹ̀rẹ̀ tí ọ̀tọ̀ pọ̀ lórí èèyàn ọkàn wa jọ gbàgbọ́ ọlọ́run àwọn mọ̀lẹ́kà ìyá àtàrẹ ìjọ ọ̀gbẹ́rẹ́ àlùkí àmọ́ tó gbẹ̀ lẹ́yìn rẹ̀ ni amadu ìjàwárì amadu ìjàwárì iṣẹ́ oríkèéríkèé ara la wá ń sọ ọlọ́run afọ ní nínú rẹ̀ òun náà ni kẹsọ́rọ́tù díkìr wà dùá kẹsọ́rọ́tù díkìr wà dùá ẹnìkan sọ̀rọ̀ àbùkárù sọ̀bá wà lùmọ̀tà ayọ́sọ́tọ̀ àwọn akúmú kẹsọ́rọ́tù díkìr kílọ̀pà jàmọ́ ẹ̀gbọ́n àti ìbòdó o nínú tó yẹ kí kálukú wọ́n wá sórí ọlọ́mọ àtúnṣe ti sàkéjì sọ́lá ọdún ẹlẹ́fẹ̀ẹ́ rí wà láì tíra àwọn lèmi ti ọ̀pọ̀lọpọ̀ àdúrà 1995 96 ló ti àgbègbè ẹ̀tọ́ yìí nígbà mo wà lẹ́lẹ́ta àìsí mo rà mọ́ command lápáta mo sì rà tíra àwọn yẹn bọ̀ èyí tí màmá tó dúró adájọ́ náà ti náà sọ kótó àdìgbẹ́mi náà lè kalámbáwá máa lè kalámbáwá máa lè kalámbáwá gbogbo àwọn àkáwù yẹn ní bẹ́ẹ̀ wàhálà ọ̀bẹ lórí alhamdulillah àtúnṣe àgbàgbé. sẹ́ẹ̀rí gbogbo àwọn kẹ́sìrọ́tù díkìrì yẹn tí mo sọ yìí ìwọ tó o bá jẹ́ pé ọlọ́run tó ní kí wò tó máa fẹ́ irúṣẹ́ dáadáa yìí o gbọ́dọ̀ sọ̀ra fún àlùgáfúlà ìwọ tó èbá fèrè tí ọlọ́run àlùgáfúlà máa fẹ́ ẹ̀ kéèyàn wà neglectful mo rántí ọmọ ìyá kan tó jẹ́ pé wọ́n fi bọ́ ìdòsí lọ jẹ̀bú nílùú bàdá yìí mo wà bẹ́ẹ̀ bá kan ṣorúkẹ́ àpò wà láàjẹ̀nu bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ní ọba ti kú láti láṣù. sẹ́wọ́n ọ̀pọ̀lọpọ̀ kẹta nàbí ìsọ táwọn àfojú kéré eh, reality máa ń jẹ́ kí máa ń wá olóògbé ẹ̀rọ táàjẹ̀nu sọ ó ní bísímì láì kò ṣe ìlọ́ba pọ́ìsì jẹ. kí ló lọ́ba pọ́ìsì jẹ jẹ́ náà? wà láì mo fẹ́ kí ara mi bọ́ táàjẹ̀nu sọ bẹ́ẹ̀ ó ní bísímì láì kò ṣe ìlọ́ba pọ́ìsì jẹ àwọn fẹ́ pa

ọfẹ́ wọ tọ́lẹ̀tì ló bàgbé bísí láì ọba ti rí tó sàdúrà àwọn àjẹsáwà tọ́lẹ̀tì ọlọ́pàá wọn lógún onílé ọ̀lẹ́mọ̀ ọfẹ́ wà moto àwọn àti mọ́tò dáìfà bísí láì ní tó ń ṣe gbogbo àwọn àkáàrù yìí àgbọ̀dọ̀ fọwọ́ yẹpẹrẹ mu afẹ́ ẹwọ afẹ́ wọ aṣọ lásán sọ ní àdúrà ní lára àwọn káńtà nàbí kọ wáyé gbogbo mùsùlùmí ayé lọ́gbọ́dọ̀ máa ṣe ṣùgbọ́n tí mùsùlùmí ní ìbá gbàgbé kò yẹ kí wà ó ṣe kí ní o agbára àkáwà gbọ́dọ̀ àkáwà fẹ́wọ̀ mírọ̀ àtàrà mírọ̀ lásán àtàkìrì tẹ̀lé sí yẹn tọ́ ọ̀bá máa ń kẹ́kẹ́ pé àmẹ́bí ìyẹn kí ló ní abẹ́ ọ̀rọ̀ tápọ̀tẹ̀ bí sinai láyé ó ní ti àlọ́dọ̀ náà lórí ìdí sinai láyé ọ̀ọ́ mọ́ta pé àkílà rẹ̀ sì ní ọ̀fẹ́ fífọ́ làkọ́ bísímì láì wà lẹ́wọ̀ lè jà pẹ̀lú ní bísímì láì àyè ìmọ̀ bá bẹ̀rẹ̀ bí ní àfẹ́ ọ̀fẹ́ sí kí lálẹ́ bísímì láì àjọsábò ṣe bísímì láì fẹ́ ẹ̀ẹ̀nà tó máa lọ kọ̀ọ̀fẹ́ tó lè jókòó yẹn yóò pòórá gbogbo kọ́ lọ́run yòókù a lè yọ alifu àti láàmù fún òkè yọ ọmọ ẹgbẹ́ ọlọ́láàfíà àwọn pépè àwọn mi jẹ́ àràmán yẹ́sọ̀ náà mo lè sọ wà mí ní ràmán àbú ràmán

lára àgbá ẹwọ́nìsì bàbá sọ́lù sèrí tẹ̀síìrì wọn ìgbà kan sọ àwọn ọlábí bẹ́ẹ̀ fún kùrùsì yìí kùrùsì yìí ni ọ̀gá gbogbo àyà fúlàní sẹ́ẹ̀mọ́ tó bàjẹ́ náà àwọn ọkọ̀ tó jẹ́ pé oṣù gbọ́ ọ̀pá rẹ̀ àjẹgbọ́ ó fègbè lọ́lọ́kọ́ sínú kùrùsì yìí àlọ́wù àlùkẹ́lá pẹ̀lú ẹ̀rọ àlàájú alẹ́jọ́ ọ̀pọ̀ wà láìpẹ̀sì alùkọ̀ ìṣúmọ̀ alólédágúnú wa jẹ́mọ́ tó wà àlà àlíṣù ọba tó ga kálùkálù ní fọ́ kàtàmà jẹ́ tí ó pòórá gbogbo ẹnìkan lọ lóòrùn mú ò tó bá tẹ́bi ìrànwọ́ ó pòórá mú ò kó tó dé sálẹ̀ tó ó kò tóbi tó bá dùn kò tó bí dádúgbò mi mùsùlùmù gbogbo bí Dangote ní sábà kò sí láti mùsùlùmù kò lè déyà náà àdìgbò tí ó fi parẹ́ tàlẹ́ntọ̀ gbogbo bí lẹ́bi ọlọ́run ẹ wá wo kan lá márùn nínú kílọ́wà jẹ́mọ̀ ara ń sáà gbọdọ̀ máa fi lẹ́nu ilé ọ̀pá fẹ́rẹ́ fún bàbú rẹ̀ rà ká kò sí jù èsù tọjọ́ kan lórí ibú ayé àfà òun ni wọ́n tó bá fún rẹ̀ rà pé sóorí tó bá ti ń ga kò sí jù láńyà dáálà máa kà nínà lọ́ọ̀yì háàfìdó yọ háàfìdó ọmọ rí olùsọ tí ọmọ sọ kálà kálọ olùsọ ẹ̀jẹ̀ náà polisi ní sọ òkè àwọn òdu àhábí àmọ̀tẹ́kùn polisi sọ́jà àgbẹ̀kọ̀yà tánísọ̀jẹ̀ náà àwọn mọ̀lẹ́kà toró kọ márùn-ún ni ọlọ́run nìkan ní máa jó pọ́n bàbá tó ní ní ìsàmì fún bẹ́nu kùrùsì yìí àwọn tó abájẹ́ máa lè jù kùrùsí ọ̀gbọ̀dọ̀ jẹ́ náà ẹrù ẹnu wa kùrùsí yóò ẹ̀mọ̀ tàlọ́pọ̀lọpọ̀ ní ewu káàdì pẹ́yìntì nínú ọkọ̀ lọ tó fi máa tètè gbàdúrà ní ájú pọ̀jù yá ájú yá pọ̀ jù ó tó wà ní kùrùsí yìí iná fi lọ gbàgbọ́ lába sí ìṣùwà fánàbí Sulaiman torí náà gbogbo ìmọ̀ rántí ọlọ́ àti máa ṣàdúà torí yàtọ̀ ń bẹ láàrin díkírù àti dùn áwọn jàmọ́ ẹ̀gbọ́n mi dáadáa a lásìkò náà bá fi máa gbàdúrà èèyàn lè fẹ́ gbàdúrà àdúrà láwọn ẹ̀kọ́ ọtọrọ àforíjì ọtàtàlà àtù ó ṣe àwọn àkọlọpọ̀ lọ́wọ́ lẹ́yìn ìgbà náà kọ́ wá wo àwọn nǹkan míì ọ̀kan tí ó fi gbogbo eléyìí ẹ̀kọ́ àdúrà náà téèyàn bá bí kí mo sọ kí mo tọrọ ṣàdúrà náà ẹ jẹ́ ká kúrò ní ìgbẹ̀yìn àwọn afẹ́ wo àfáàrù ìdí ìmọ̀ fèsì bí wà ìlàjì lè má lọ́kọ̀ tó dára tó kò ní ti tó lọ kí lè bọ́ síbi àwọn ọ̀nàkọ́ tí mo fẹ́ sọ. ṣé wá rí lẹ́jọ́ ọ̀ṣẹ́ tà ń ṣe à ń tọ́jú àwọn èèyàn kódà kọjá pa akẹ́kọ̀ọ́ wọn lágbòmò pé gba àgbòmò yìí lọ lò ẹ máa gbọ́ mi o omi rè nínú ọ̀sẹ̀ tẹ́ ẹ pè ní kí n wá sọ̀rọ̀ òní ni Tuesday òní Wednesday àdìyàn láàrin sunday sóni wà láì mo tún rí ìtàkà tó jẹ́ kí máa nìyàn ó wà láì mo ẹnìkan mọ́ àwọn tí mo ti áńdù kéèké bàbá wa ní tèèdì náà ti bá ní áńdù àwọn abala kan bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀mí tó ń tọ̀ fún wa olùmọ̀ máa ń bá àwọn tí bá ní náà rí ṣùgbọ́n èmi máa títà tó wù ẹ bá wò lé o bá kọ́ra tó wù ń kà tó wù tó wá ń pè mí lé ọlọ́dún ìṣòro tó wù ló ń ṣe òun ó sì kóra. ìkìrọ̀ àti àlùbákà ìjọba ẹ̀gbọ́n mi dáadáa o èmi fúnra mi gẹ́gẹ́ tí mo sọ̀rọ̀ mo mọ̀ mọ̀ ṣe fúnra mi lásìkò kan

tó lágbára torí náà tẹ́ ẹni bàbá wọn fẹ́ wò pé nítorí táwa ń ṣe wọn fẹ́ mú àwọn pọ́ǹtì kan wá káàfì máa yẹ̀wò gbogbo ìgbà pé ee fáà máa jẹ sí èyí kó lójú ọ̀nà yìí máa sọ́lọ̀ ó máa kó wa lọ́wọ́ báyìí ẹgbẹ́ epo látọ̀dọ̀ ìmáàmù Ahmed dọ́dọ̀ ṣẹ́kù Islam bíbélò tẹ́lẹ́yà kí n bá lọ́rọ̀ ọba wa ìjà sàlám bá lí kí wọ́n á mọ bẹ̀rẹ̀ sí ní mú àwọn nọ̀kọ́ọ̀tì wa lásìkò bí ó tó yóò tán. Sẹ́rẹ̀ àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé yóò máa ta àsálà yóò máa lapa lára àwọn tá a bá ń ṣe òsàn fẹ́ ìgbàgbọ́ òdodo àwa sọ́lọ́ǹkà. Bàbá Imam Ahmad bọ́nà Ambali ọlọ́pàá nìkẹ́ wọn wọ́n ròyìn pé wọ́n ṣe rúkẹ́ àbẹ̀ nìkan rúkẹ́ àti wọ́n ṣe ìjọpọ̀ bí ìbáwà ń ṣe yóò wọ́n kẹ̀ka bí àwọn ayá ọkẹ̀ ìfẹ́ ìṣùmọ̀rí sàbẹ́ tọ́ka fátíà nínú àdìsí Bukhari tọ́ka kí mo kèjẹ́ mọ̀ sàbẹ́ka fátíà fún ẹni tí nìkan sí nǹkan fún àgbẹ̀bí wọn bí kẹta ló fi mọ́ àná àrùkìyà àná

ìbéèrè sẹ́ni àbúrú ilé tàbá bí àlónìí sẹ́ni tí nǹkan tó jẹ láàbíà wà láì yìí máa ń tọ́pìkì jẹ kí ni jàmá bẹ́ẹ̀ kọ́ ni ká ka yìí máa ń mo lè ka bàbá àdá mo ní mo ka bàbá tí àdá àbílà ní wàtá ní kẹ̀kẹ́ bàbá tí àdá ké ìwòrò akéké yóò bàbá àdá mo lè yóò tàbátí àti àdúláàbí yóò dẹ̀ṣẹ́ kí ní ìjọba yóò jáde ìṣẹ̀lẹ̀ kẹ́tùsẹ̀lẹ̀ ń bá dẹ̀ tí mo rántí ìkánú àwọn màmá tó jẹ́ pé mo káwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ ni a máa ń lọ ṣe lẹ́kṣọ̀ lọ́dọ̀ wọn màmá yẹn wá jẹ́ tó jẹ́ pé ọlọ́run gbàdúrà rẹ̀ gan ẹni tí máa ń jáde ní torí pé ẹni tó lọ mọ́tà láì mọ iye gbà tọkọlé tọ́ra mọ́tò tọ́lọ́ sàánú ẹ̀ wàlẹ́ olówó ni kéde tọ́wọ́ àfẹ́lẹ̀ ẹ máa wòlé o à ń só oògùn gbogbo àwọn nǹkan yẹn mọ̀ọ́yàn máa ń ṣe babalágbèrè náà ṣe dáwà lára màmá yẹn ọlọ́sàn nìkan padà lọ súnmọ́ yìí níwọ̀n bá tọ́ gbọ́ yé dé gbogbo oògùn lọ́lọ́ dànù jẹ́mọ̀ kí lọ́lọ́ dànù onífẹ́ ọlọ́run ẹ̀yìn ìgbà náà tó lọ kọ́ kúrà ní lónìí tí wọ́n sọ̀rọ̀ yìí tìlàwà rẹ̀ fẹ́fẹ́ ẹ̀sìn tèmi lọ àfà kó tó jáde lé yóò tìlàwà àwọn àlékún sáà tó bí fẹ́ẹ́ fẹ́ẹ́ là ń tẹ̀lé o àṣọ ògùn mọ́ o ẹ̀sìn tọ́lọ́ ní ká máa o màmá yẹn wá ń jẹun níjọ́ èègùn bá àlọ́kùn jẹ́mọ̀ sí lọ́ àlọ́kùn ẹjọ́ táwọn àjẹ́lú tó jẹ́ kí egun ààyàn lọ́kùn ká lè pè wa fẹ́ẹ̀ báwọn nǹkan tá rò pọ̀ yìí sí ó lè dàbẹ̀wò jọ mi tí ọ̀dẹ̀ ní ṣe pẹ̀lú pé àbí àínú àbí asad normal thing ẹnì kẹ́kọ̀ọ́ sàṣọ ọ̀wà mọ́ bó ṣe bẹ́ẹ̀ bó ṣe tó wọlé nù tó di wàhálà ó lè la operation wà láì tí wọ́n mọ̀ gbé òfin lórí online ọlọ́mọ àbẹ̀wò sọ́dọ̀ ọlọ́mọdé ọ̀gbìn lẹ̀ yàwó àti fámìlì wa o màmá yẹn ní ọba bí ọsítù wọ́n bá ní wọ́n ṣe operation onítò pọ̀ dáràn ah lọ́wọ́ mẹ́mọ́lá ní mọ̀ ń jẹun olówó kẹrẹ̀ tí tí mọ̀ fọ́njọ́ kẹta wá sí lẹ́jọ́ bá wọn pé alájà tẹ̀ bá ọ̀rọ̀ kùdíù náà sọ èyí mọ́tò ọkùnrin sí yìí pọ̀ mo ní lẹ́jọ́ lórí kùdíù ọbẹ ní wẹbsáìtì www.zawanigeria.com èmi gan máa fún gbọ́ fúnra mi lẹ́jọ̀ mi ń sọ́kọ̀bẹ̀ gbọ́dọ̀ wà lọ́wọ́ mi mo máa tún gbọ́ lẹ́ẹ̀kọ̀ kan pé kò sí yìí mo wá sọ̀rọ̀ kò sí fún ọmọ èmi tí mo sọ̀rọ̀ gẹ mo rò pé fẹ́ẹ́ máa ń rìn gan gbádùn báyìí màmá yẹn wá lóhùn ka sí yìí náà kùrù sí yùtẹ̀ kò sí isi òun ọgá àyà kùránì ni màmá yẹn lóun bá ka kùrù sí òun bá mu wà láyé ìlú ẹja sí lọ. yẹn bẹ láyé o fún ọ̀nà òbí bá dẹ kódà tí bá dáfẹ́ àárín mẹ́wàá ọmọ àná wá ń wà láyé ara ka ó sì mú bá ṣe kí ni o. èmi ò sì

àwọn tó mọ̀ rò pé ẹyọ kan ò lè ṣiṣẹ́ ara pé máa lè wá sórí problem ẹja bìbí yóò lè ṣe. bàbá sábà lè ẹja kàtẹ́ wà bàbá wà kẹ́kọ̀ọ́ pé yí máa lè wá ṣe kí ni o ó ní problem. màmá yẹn ta kùrùsì yù kan toró ní ìmánì tó lágbára sí kùrùsì yù wà láyé egun ẹja lọ kó sọ pírẹsìdà fún ma ó bomi lówó báyìí lè fi wùfà à ẹ mo rí sí ẹsẹ mi ẹyin lẹjẹ wọn sọ pírẹsìdà fún mi ìrìn lè dàgbé ìtàn ìtàn egun ẹja àti kùrùsí irú mẹ́rẹ̀ kù kùrùsí ìyẹn ló fà ìmáàmù Ahmed ọlọ́ọ̀bá mi kẹwọn nínú ẹni tí wọ́n wá kàbíkì àkùnkà àjẹ̀dùgbò rẹ̀ ìgbà tí mọ́mù Ahmed àjẹ̀dùbá tó padà àjẹ̀dùbá fẹ́ kí ni wọ́n lájẹ̀dùbá padà ó wá kùtà ní òṣèlú kíyà bí ìmáàmù Ahmed wọ́n lẹ́nu kàbíkì ẹ̀yọ́ ẹnìkan fẹ́ tíráì bàtà tí mọ́ muhammadu rẹ̀ ọgbọ́ ọlẹ́ ọjà ó ní ìwọ ìwọ ìwọ àwọn òkèkọ́ muhammadu ní àbẹ́rù ní à ìgbàgbọ́ òdodo ìmọ̀ muhammadu sọ̀lọ́ ní amadu kò tó bẹ́ẹ̀ kọ́ pàṣẹ fún àtọ́ jẹ́mọ́ irú ẹ̀sẹ̀ títù délé àmọ́ àwọn jẹ́mọ́ ní pé títù délé àbá ní kí wọ́n akápò náà lù àpò nínú lù sẹ́ni gbogbo tá à ń ṣe yìí wà láì máa ní wà mẹ́wọ̀n rárá ká kankan sínú oyin gbèfẹ́ nìkan kọ́ lọ lò àmì ọ̀sẹ̀ kan méjì ló ti là láàfíà tàánú abátú sàúdà kọ́mọ ti para kà sínú àwọn apps àwọn àgbómo tá à ń ṣe sóyé ní ìsìn <clears throat> kà sínú pàwùdà tulba àbí abátú rọ̀ṣáàd kà sínú ginger zanjabil lọ́mọ pẹ̀lú ìfọ́kọ̀mu pẹ̀lú pàwọ́ tá a fún ní nǹkan o nǹkan yẹn ìta fún gangan ṣiṣẹ́ fún àìsàn tó pé wá ẹ mọ́ jà fún ìta àbá mọ̀ ara tá a gbọ́dọ̀ sọ́ra fún nìyẹn gbogbo bá kọ́lá lè mọ̀ nítorí ọba ní fẹ́ẹ̀lì kan gbé wá ọmọ kọ̀ǹtáàtì àwọn ọmọ ìyá àwa tá a jọ ń sùkú pòfàìtọ́ lèmi náà tí mo ní sùn àwọn nǹkan tẹ́mi ọ̀bà mọ̀ ọmọ fi pòfàìtọ́ ẹgbẹ́ ìbò lẹ́sẹ̀ ń fi ilé ìsúkú mi yóò bẹ̀ sọ mo lè fẹ́ pòfàìtọ́ méjì mẹ́ta wà láì mọ́ máa ń ṣe bẹ́ẹ̀ àwọn sáàfù tó máa wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹgbẹ́ ìṣẹ́ skul báyìí máa wo skul pérépé àwọn ní ìparí iṣẹ́ sùkúù ti bá ń parí iṣẹ́ èmi èrí pé wọ́n mi èrí wọn sí role model àwọn sùkúù tí è parí iṣẹ́ bí sùkúù tèmi màá bó ló pé sí tiwa yìí lápẹ̀rẹ̀ sọ́rọ̀ mi èrí pé mo lè pàlì ìjìra lápẹ̀rẹ̀ mo lè pé mo sáré lápẹ̀rẹ̀ mo láwọn sùkọ̀ bọ́ba mo lè pé kíbla lápẹ̀rẹ̀ ẹ̀yin sùkúù bẹ́ẹ̀ ọ̀gá ìparí iṣẹ́ èyí pé wọ́n èyí dẹ̀ wò kílẹ̀ ń ṣe ń dẹ̀ wọ́n bá ti sọ èmi náà wà ó jẹ́ kí èmi náà ó ṣe ìtò ọba mọ́ ẹ̀fẹ́ nìkan bá ti wá mọ́ lọ ọpọlọ pé ọmọ ìyá rẹ̀ ṣùgbọ́n tó ọmọ pé ní tí mo fẹ́ fún yí ìfẹ́ ó máa ń ṣiṣẹ́ fáìsàn yìí ṣùgbọ́n wọ́n tó nígbàgbọ́ náà lọ́wọ́ ìwọ́n tó wá rárá ká fáàtì ẹ̀yọ kan lápẹẹrẹ ní òní ló lè ka méje òní náà lè ka ọ́ndẹ́ẹ̀dì kan sọ̀rọ̀ ní yẹn sìn lápẹẹrẹ ní sọmọ ìyá kan lọ́ta fáàtì àsẹ́wọ̀ntì kùsù sẹ́wọ̀ntì sínú omi máa tu ẹ̀ ọba fẹ́ǹdé òkà láàrin ọ̀sẹ̀ kan wà lẹ́wọ̀ lálàáfíà torí wọn òfin yímọ́ ní tiwa tilẹ̀ náà ni fáàtì àtẹ́wọ́n ti dìbò lu àbáni tàbí tó lo fáàtì àkàn pàkèké ní àkà fáàtì àtẹ́wọ́n ti torí pé mọ́ni wa ti ní iṣu ṣùgbọ́n wọn bá pín pẹ̀lú kọ́lá ka fáàtì àwọn mílíọ̀n kùsì yóò fẹ́ mílíọ̀n kò tó ní lálàáfíà torí kò tí wọ́n pé ẹgbẹ̀rún ọ̀yà àti òfin kí ni owó gírí kò léwó gírí fi ẹ̀nà ẹgbẹ̀rún ọ̀yà àti ti pọ̀ jù kẹ́lùmọ̀ ti lè ó ti wo gidi one million so láti rí pé ìmọ̀ọ́nì wa yẹn ó ní í ṣe pẹ̀lú bíbú àti àìláàjì àlùmọ́ọ̀rù náà ọ̀dà bó láti wá máa yẹ̀ wò ẹ̀jẹ̀ sáré máa wọ̀nà kóòtù yẹn wa àáfàá ní alákọ̀ọ́kọ́ gbogbo àwa tá a rí pé a fẹ́ máa fi tọlọ́hún kún tá à ń ṣe yìí kí làwọn tá máa chẹ́ẹ̀kì ara wa tá a fi máa wò pé fáàsì wà lójú ọ̀nà ìmọ̀ọ́nì lórí bá a fẹ́ máa tríìtì àwọn èèyàn àáfàá ní ìta alákọ̀ọ́kọ́ tààlùmùlẹ̀ ẹ̀yìn náà fẹ́ tààlùmùlẹ̀ ẹ̀yìn náà fẹ́ jama ọ̀sẹ̀ tó ní mọ̀tàn náà wà o no one is an encyclopedia of knowledge a máa kọ́ ìmọ̀ tó sáǹfààní ẹ̀ńtọ́lọ́ bá ní kó lè kàtúrà náà wá ọlọ́run forí bẹ́ẹ̀ tá a bá ń kàtúrà táwọn àbá àkọ́ nípa ìlàj nípa sẹ́hìrù nípa àìnà nípa mọ́sù nípa Hassan táà ṣe nǹkan míì ní tó súnmọ́ nípa àlè àtàn tí Jésù òdìdé mọ̀rọ̀ gbẹ́gbẹ́ tí mo sọ yé àwọn àbá àkọ́kọ́ tí ààrẹ mẹ́tẹ̀ bó ṣe kó tó máa kà tó èèyàn tó lè kà mí tí ó lè yé ẹ̀yìn ọmọ ìyá mo kà kàkà kò yé mi wọ́n ní kìnní kan jẹ́ ẹ̀yìn eh, àlùfáàsù ẹ̀yìn jẹ́ ìjàmọ̀ bó o láti ṣe náà sọ̀rọ̀ sí àbá àbá náà tó ń gbẹ̀jẹ̀ lára èèyàn ni ọ̀yẹ̀kẹ́ ìfúrasọ́ àbá tó ń pa àbá náà tẹ́lẹ̀ bá ní káwọn èèyàn ó ṣe torí pé ó ṣèǹdì sí wọn ọdẹ bẹnu lànà ìlàjì Islam wọn àmà tó dá òkè sí sẹ́ẹ̀sì òkè súnlẹ̀ yìí náà lóyìí sẹ́ẹ̀sì òkè súnlẹ̀ lóyìí ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ nímọ̀ lórí tó bá ń ṣe sẹ́pítẹ́nì kan bá fẹ́ ṣẹ́ẹ̀kì ẹ pé àǹtẹ̀ǹtẹ̀ yóò kọ́ bá súnà ní ọ̀dà ọ̀wà wẹ̀rí bí tó wẹ̀rí bí tó wẹ̀rí bí bàbá tó ṣe síra àsọ́nù bàbá rẹ̀ first edition bàbá fi àwọn òǹkà sí eléyìí ẹsẹ̀ nílé ṣe eléyìí ẹsẹ̀ àwọn èèyàn wá sí sáìsì bàbá ké ibo náà ti rọ́ǹkà méje mẹ́ta bàbá wa ní ọjà bàbá wa kọ́ pé takarara kẹsì ìran takarara kẹsì ìran ọya ìdíje ọ̀pọ̀ tóbi ìdíje tóbi kébi jama tóbi kébi.

mínà lùkùrọ̀ áàlè máa wúwà fífà ohun wà ráàmà tó lèlè mọ́ obìnrin wà láàrẹ̀ tí ìlúgbọ́ ìrìnà ìlà ọ̀pá sọ pé tí mo kọ́ pé báyà fúra ìlú fa àwọn tíra tẹ́lẹ̀ gan nílé ẹgbà wọn ayà wípé àwọn yàtọ̀ síra wọn kò sí kọ́blẹ́mù bẹ́ẹ̀ ìṣì àdùnnú màtàlá tó ìṣì àdìyà ṣùgbọ́n nínú tí òun dú àti kọ́lá bí ìpè fáàtì àwọn àna orúkíyà lábẹ́bí ìlú sọ náà fáàtì àwọn àna oké ni adẹ̀tí láwọn àdìsí lórí kùrù sí yù ṣé wàhálà tó wà bẹ́ẹ̀ kúlí wà láwọn fálákì náàsì aláwọ̀ àdìsí lórí ẹ̀ ṣé wàhálà wà bẹ́ẹ̀ ìwọ̀n bá tọ́ bá wà lè fìkún tó bá wọ̀ sí tàbátì àdá kan òkè nǹkan kan àbá èèyàn lè tàbátì àdá lájọ̀ nígbòdè láre sọ́yìnbó kàkà tàbá tí a lọ́dọ̀ títí lára amadu sábà tí a dà ní ọ̀nà à tèmi ta ọwọ́ mi ké lọ́kẹ̀kọ̀ yá dá di láàbẹ̀ wà sábẹ̀ yóò ti bò lè tọ́ àtàlẹ̀ láwọn ọ̀sùn. àlàmútarọ̀ ká ìgbà kẹfà jà aláwo ń ta àtúnfẹ́ máa ayànjẹ ló sì máa já ìmọ̀ ni wàǹjẹ ló ṣe ní o lọ pàtàkì. so a gbọ́dọ̀ kọ́ ìmọ̀ tó sáǹfààní ìlà àti máa mọ ibo lẹ́rìí ìtàn kọ̀ọ̀kan wà. ẹlẹ́kẹ̀ẹ́jì òun ni alẹ́ ilaj bílù Qur'an wà sunnah ìjọba ẹ̀gbọ́n nàbà tó yẹ o gbogbo láàjì tá a bá ń ṣe fáwọn èèyàn tó bá ti ń takò lànà Kùránì àti sunnah jama imani òsì bẹ́ẹ̀ máa wò ẹ fẹ́ ṣe nǹkan fọ́mọ ẹ̀yà ẹ̀wà àti wọn abẹ́ ìyàwó rẹ̀ ní kọ́pá wa ṣé láàjù súnà nílé mi ẹ̀ dámi lóhùn ṣé láàjù súnà nù kọ́pá máa bí àtàrà abẹ́ wa ń gbọ́dọ̀ ní ìwà àwọn súnà gbogbo ìlàjù tá a bá fẹ́ ṣe ẹ mọ̀ jẹ́ ọ̀tà kò ìlànà àlèkìtàbù wà súnà ìyẹn ní oṣù òpó yìí mọ́ni láṣẹ kéde o ńlá wà jẹ́mọ́ sẹ́ ń bá ní lọ. àfáà ní ẹlẹ́kẹta nínú táàbì máa mọ̀ pé ah, alhamdulillah ìlànà tí àwọn èèyàn yìí kí wọ́n ń lo ọ̀tako ìlànà ìmọ̀ọ́nì òun ni asalamatu minal muharramat wal munkara asalamatu minal muharramat wal eh wal munkara jọba ìjọba bá tíbi ìwà bẹ́ẹ̀ gbogbo ń bá fẹ́ lò fáwọn èèyàn gbogbo ìlànà tá a bá fẹ́ lò ó gbọ́dọ̀ frí kúrò níbi tó jẹ́ wọ̀ àbáwọn ń ta àkọ́. jẹ́mọ́ ọ gbọ́dọ̀ frí kúrò bí kí mo pè é n tó jẹ́ wọ̀ àbí nǹkan tá a kọ̀. ọ fẹ́ ṣe ìwòsàn fún yàn ọwọ́ sọ wípé dọ́méje ni ó fi jẹun ti di ẹlẹ́dẹ̀. ṣé wọ́n sàn ní ẹ̀fà wà iná lọ́à làmúyẹ́jì àìṣìfà àmọ́sí tí mà á rọ̀ lè rí anájọ́ta ló sọ bẹ́ẹ̀ anábì lọ́lọ́ òfin ìwòsàn ẹjọ́ mi síbi tó ṣe lára àmọ́ ọwọ́ ní sáà ṣe bọ́ yìí ekìrí ajá méje péré la ní ajá méje ti àárín náà

ó níbi kẹni ọlọ́run kan ọ̀tẹ́lẹ̀. Afá rí, àwọn àfá máa ṣe, àwọn àfá aládàáwò yẹn máa ṣe. Yọ́ wà lẹ́ni ọlọ́run kan lọ́gbọ́dọ̀ àfẹ́ ẹni ọlọ́run gbọ́dọ̀ kọ̀ tẹ́lẹ̀ ní ààrẹ. wá ẹ̀wà gan, máa wá ẹni ẹsẹ̀. ẹni ọlọ́run ni fáyà kó ni tó ká jìnà sí ń tọ́ bá jọ méèwọ̀ àáfàá ní lára ń tọ́jọ méèwọ̀ yìí náà ìta fẹ́ lò kọ́líyàtà nínà ṣíríkì wàlbídà kọ́líyàtà nínà ṣíríkì wàlbídà kò gbọ́dọ̀ ṣíríkù bẹ́ẹ̀ fẹ́rí náà àtẹ̀wò ilẹ̀ Yorùbá ní ṣíríkù o lẹ́wọ̀n kí mọ́kè kò gbọ́dọ̀ sí ẹbọ fẹ́ràn nǹkan wọ́n ń lò àwọn àfójálà ní mọ́sọ̀ ọgbọ́dọ̀ jẹ́rú àwa ìta àjọ súnà o sẹ́láwọ̀ àfa ìlú tó ní wọn lè ti fẹ́ díẹ̀ wọ́n bá lọ́wọ́ àwọn bàbá aláwo lẹ Yorùbá wọ́n jọ wá ẹ̀kẹ́ wọ́n wá ń lò àwọn ọmọ akéwù gbà lọ́dọ̀ àfa àwọn ọmọ akéwù gbà lọ́dọ̀ ọmọ akéwù lọ́dọ̀ ọmọ akéwù tè wá dòun wọ́n sì ń lò ṣíríkù dẹ̀ làwọn kan yìí jama àwọn ọgbọ́dọ̀ ló tọ́ bá ti lè mẹ́bọ̀ dáadáa àwọn èèyàn kó kọ láwọn àfáà sí ń bàbá àfáà sọ̀rọ̀ ṣùrútù rọ́ọ̀kì àti ṣùrútù àrókè àti ṣẹ̀rẹ̀ ẹ̀yà ìyẹn lọ bí twenty lọ́tọ̀ nínú gbogbo ń tẹ́ẹ̀ bá ká àwọn àfáà ní kọjélé lágbáwá kó dẹ̀jẹ̀ nínú ta múnú kùránì àbí àwọn ànábì bísmìlá ní kúlìṣẹ́ wà ní ṣáàrì kúlì náà fẹ́ àwọn àìlẹ̀ àfídé wà lọ́wọ́ yẹ̀ ṣíká bísmìláì àríkìkà àdìsì ló múyọ wá irú ẹ̀ ní ìṣe ni bísmìlá bísmìlá bísmìlá àwùdúbìlá wà kùdùrọ́tì lè ṣáàrì mọ̀ fẹ́ dídú àbí òrí búkàbìlá wà kùdùrọ́tì mẹ́ṣáàrì ima àjíjù wà òkàdù ànàdíkọ̀ àlọ́ àwọn nǹkan yẹn jésù láì mẹ́ta ó wù yẹn lẹ́ẹ̀lẹ́gbẹ́ irú ẹ̀dẹ̀ ebe a fọwọ́ kan yẹn ẹ̀mà wọlé ṣùgbọ́n agbọ́dọ̀ ọ̀nà ọmọ ìyá kan ti tẹ̀lé lóṣù kù lórí mo wá ṣe séyé pẹ̀lú wa pé tí mo sọ lẹ́ẹ̀kan pé àwọn nǹkan kan bẹ yẹ fẹ́ nàìjíríà tọmọ sáwọ́ àdúrà lè mọ́ gùn òkun ó sì lè wúlò tọ́lọ́ bá fẹ́ tóun náà bá ti di bẹ́ẹ̀ jẹ́ lẹ́ti ti omi wá ti mọ̀mí wá ń bì ó ti láwọn nǹkan kan tọ́lọ́ bẹ́ẹ̀ ó wúlò fún wa yẹ fẹ́ túnbí bá sì kéde ábíbì yẹ pẹ̀lú wa tálọ́dá yẹ pẹ̀lú wa wọ́n á fọ́ ọkọ̀ yẹ pẹ̀lú omi kan bí sí ìnira wà ní ara mi ẹ̀ máa dẹ́sàdúrà ní ara mi ó bẹ́ẹ̀ yà ànàbí ló bẹ́ẹ̀ kọ wa èmi ètò ṣílùkù ṣùgbọ́n àwọn tá a bá lè rí bẹ́ẹ̀ tàbá tí wípé nǹkan jí wà láì orí ju irú àwọn tá a láàfẹ́ máa ṣe ìlàjì ìwòsàn fáwọn èèyàn lánàá ti Kùránì àti súnà àbá ní kọ́ọ́líyà sámínà ṣíríkí wàlìbìtà ẹbọ gbọ́dọ̀ frí kò gbọ́dọ̀ sí kẹ́yàgẹ́ ẹ̀yìn àtẹ̀jẹ́ pé màájú sábẹ̀rẹ̀ màájú tẹ̀gbẹ̀tẹ̀ lágbàwà ni tọ́ba ní kí ni yóò bá máa ju tàbí ó tún máa ju fọmọ ìlú lẹ́rù wa àfẹ́jẹ́ ní ìtumọ̀ ẹjẹ́ sọ tọrọ fọ yín kí kí ni tiwọn máa ju táàkù pọ̀ táàkù pọ̀ fẹ́ gbọ́ mi yé àwọn àfẹ́jẹ́ kan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá kò ní ti kọ́ láta kó lè kó àbá wọn ó fẹ́ fún yín bá ti máa ń sè é jẹ ìwọ́n náà lọ fẹ́ ṣe ìlànà súnmọ́ ẹgbẹ́ mi máa ju ti yẹ táǹsẹ̀ kíkó fún abáṣu sàwùdà òfin kún oyin òfin obìnrin sáfùsáàmù bọ́yọ̀ òbí abátọ̀ ó ti fẹ́ lórí àbí káàlì àbí ti tù fán kankan ó ti fẹ́ lórí ẹni tó ọfẹ́ ṣe fún àti ìwòsàn tó ọfẹ́ torí ẹ̀ ṣe fún èèyàn àláàlì ìwọ́n náà láti ní kẹ́ ẹ̀rin nínú bá ṣe fún ẹ̀dí aláǹgbà gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ fẹ́ẹ̀fẹ́ nígbà tẹ́ pé adẹ́rí pápá sáfàwọn àfò ní jálàdì ọlọ́gbọ́gbọ́ ẹgbẹ́ ìgbẹ́ pàǹdà wà lè àfà wà láìmọ̀ pa adẹ́rí pán

kó láàánú wa lójú ẹlẹ́kẹrin àáfàá nílànà tó jọ mọ́ ìlànà ìmọ̀ọ́nì ìjàmọ́ ẹ̀gbọ́n mi bá kọ́ ìdáadáa àtàámúlú máa nìfà àtàámúlú àbúsáwẹ́ àtàámúlú máa nìfà bàbá ti wàhálà pọ̀ lójú àbúrò ń tẹ́kọ̀ọ́ tí wọ́n sọ dáadáa ẹ Fẹ́rí, pé lórí àwọn ata lóṣùkú, gbogbo ẹni tí bá ti rí lè pẹ̀láwọn èèyàn. Tẹ́lá ti alẹ́ pẹ̀láwọn èèyàn, obìnrin ọkọ̀ jù, tòlóbẹ̀ lọ́pọ̀ jù láyé. Ẹ gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́. Bí bẹ́ẹ̀ kọ̀, wà láì ìlànà bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ́ fi wo àwọn èèyàn sàn. Ìlànà náà lẹ́ẹ̀fẹ́ bára yín lọ jáde náà mọ̀ with my encounter and experience àwọn tó wọ́n ní spiritual problems obìnrin ni ṣé mo parọ́ ẹ̀yìn ọ̀gá lẹ́yìn jẹ́ tèmi o ṣé mo parọ́ ẹ̀yìn ọ̀gá mi mo rántí èmi àkọ́mọ̀ ìyá mi àbá abdullahi abdulhamid yabu ibrahim sahabu sahabu rà ní sọ yíbáyé ọmọ nǹkan ọmọ nkúra ni mọ́tẹ́tà àjọṣe òkè àkàn lọ́dún kan fún sísá kan ọjọ́ ṣúdẹ́ǹtì mọ́lùkọ́ ẹ̀ lọ́rẹ̀ méjì bẹ́yẹn ó wá láti bẹ́yà Lagos Ogun State ó sáà ní kíbi tó àyè jù ọ̀rẹ́ rẹ̀ kan wá mú wá afáṣerú kéyà fún sẹ́ẹ̀mọ́ tí ó fẹ̀lẹ̀ àtàjẹ̀nù bẹ̀lá rẹ̀ àjẹ̀nù bá sọ̀rọ̀ sísà tó ń lò ní àbúrà yìí kí ló dé pọ̀ àtàkẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ọdún tí kéèlè ilé ìkẹ́ ń lò ní àbúrò wọn fáwọn sàkàrù fáwọn ṣe tọ́ yẹ kó ṣe ẹ̀

bọ́bá jẹ́ èèyàn one seventy five views lọ́ba ní wà láìwò sórí rẹ̀ bọ́bá jẹ́ nìkan ọ̀sẹ̀ ọ ẹnìkan bá sórí ọba lówà àdín o tó sórí rẹ̀ lẹ́sọ̀ bàwá tù ọwọ́ ọkọ̀ ọkọ̀ ju tọ́lọ́ ń bẹ̀ kí làwọn èèyàn fà sí ní ìsìn àwọn tí ò ní ìtumọ̀ àwọn ọmọ wọn ti ẹ̀yà kúrò lórí social media àìmọye àwọn ọmọ tí wọ́n blọ́ọ̀kù bàbá wọn bàbá kan mọ́ mẹ́wàá bá mi nù mọ̀ fìlẹ̀ ń lọ́dọ̀ mi bàbá tó mẹ́fọ́ mẹ́fẹ́ ọwọ́ amúkanú ọmọ ẹ̀tọ́ jẹ́ pé yẹn ó ti parí kó tó ti bára bẹ̀rẹ̀ sùn ó ní ìta ẹ bá ń bọ́ ọmọ ìṣọ̀rọ̀ kí ló dé ó ní wà láwọn ọ̀rẹ́ mi ní kẹ́lá dáradá ní post èmi ò rí èmi ò rí ẹ bá ń ṣe wá àtúwọ́n ní ìsìnàwọ́n níbi kọ́mọ post orin kọ́mọ ti rádaràdá yìí rí mo wá gba fóònù mo lọ wo bí sẹ́ẹ̀tì lókè mo wo privacy mo bá wo bí àwọn wà láìsí àbẹ́ẹ̀tì blọ́kẹ̀ẹ́ bàbá rẹ̀ lórí tó bá kò bàbá ló sì ra fóònù wàhálà bí àbí òdù tí a rí àwọn bàbá fẹ́ máa ṣe ìlàjì nílànà Kùránì àti súnmọ́ a gbọ́dọ̀ ṣọ́ra bá ṣe máa rí lè pẹ̀lú bí àfàámúlú máa ní ìfà àfọ́ aláàgbọ́dọ̀ wà ń kọ́rọ̀ pẹ̀lú omi tọ́jẹ́ dìmúráàtì àjìnàbíyà ìtìtìnábùl khalwati ìlmar àtìlà àjìnàbíyà sáà tó tó jẹ́ káwọn àbújá aládùúgbò kó sínú wàhálà mi wọ́n ní ọ́fíìsì àwọn àlejò tó mo ti tilẹ̀ kọpa ẹni tí mo bá fẹ́ dá lóòdì èmi àti ẹ̀mí kaláwà nínú kéde yàrá ibùkọ́ ọmọba olùmọ́ba ní sẹ́ẹ̀tì náà ṣùgbọ́n ẹ ti initiate pé ìrànmọ́dé òtẹ̀lẹ̀ ọwọ́ àlọ́ọ̀lẹ́ Sunday pẹ̀lú ìrọ̀lẹ́ Sunday ní ìdá ìrànlọ́ọ̀ èmi nìkan ni ìrọ̀lẹ́ Sunday ní kéde láàmọ́sán bíi owó ah, alẹ́ ọlọ́run parí iṣẹ́ sára rẹ̀ orúgbáyà rẹ̀ ah, ẹrù bẹ́ẹ̀ àwọn àfúnjálà ti tètè náà pọ̀ bẹ́ẹ̀ làwọn àfọ́ alábàlà àti Sunday mọ mọ̀nú fẹ́ ìyàwó kékeré kẹta tó fẹ́ kó sódì ní máa lóyún ni. wa náà sọ́ra omi làwa náà ń dùn tó sọ́ra èyí ó di ẹni àná tó bá wá di ẹni àná ó tó kọ́ àwọn obìnrin ló pọ̀ jù tí wọ́n mọ̀ gbé kéṣìṣì wa ìmí ìtòlè tí èsì tó gbé wa gan irọ́ ló tó pa fún ọkọ rẹ̀ fẹ́yàwó lé lọ́fẹ́ da nàìjíríà rù ọ̀tọ̀ sì ní tí ó sọ fún ọ ẹ mọ́ wà nǹkan ọ̀rọ̀ pẹ̀lú mi ọfẹ́ ṣe orúkúyà kò mi jẹ́ kọ́wọ́ àyèsìjáàbù àṣẹ rẹ̀ torí wọ́n tó ọfẹ́ ṣe ṣe màlẹ́kà mo rò bọ́dọ̀ mi yà bí ó ti ibi ó ti dọ́gbọ́n ṣe ló ọ̀rọ̀ pẹ̀lú pé àlọ́ ń ká ìwọ bẹ́ẹ̀ tí wà ní ṣáfẹ́ ìkọ́nà òní pọ́bẹ̀ á ẹ̀mọ́ I ẹ̀mọ́ra dáadáa kẹ́ tó wọ́n ọ́fíìsì wa ní ṣọ̀ṣẹ́ wa ò bá tẹ̀mọ́ ẹgbẹ́ òwò bí káwọn ìlọ́gbọ́n àwọn òbí ẹ̀bí náà máa jù àjẹ́ ọ̀wálẹ́ ọ̀dà akọ́dẹ̀mọ̀ kí mẹ́rin ló ṣe kí ni òwò rẹ̀ jù jẹ́mọ̀ sí ọ̀dẹ̀mọ̀ wọ́n gbọ́dọ̀ kà sọ nínú táwọn àlẹ́ òrùkọ̀ dẹ̀mọ̀ tó wọ́n bá ń bẹ láyé bóyá wù mí gẹ́yìn tẹ bàbá làkùnkùn kọ́ lọ́wọ́ wọ́n tí ó ti mẹ́ta rí èmi ta síbí sórí ẹ pé tí ó mẹ́tẹ̀ẹ́ ẹlọ́wọ̀ àwọn tí wọ́n mú jẹ́ndà gidi pàdé kẹfẹ́ ní ya bẹ̀rẹ̀ tí ọmọ kéde ti ha ti kéde bí ìdí wa wá bí náà ni wọ́n wá lórí ó ní kọ̀dùbá àbàlẹ̀ ajíjù fèrà rẹ̀ tó ní wèrè tí jẹ́ olórí ilé ó ti sá lọ báyìí nígbà tí wọ́n ó ti mọ́ bíi bẹ́ẹ̀ ń béèrè òkòwò ló ń béèrè umaru lè ti tọ̀lọ̀ wà láì bó ṣe léun ànábì nílẹ̀ umaru mọ́ sàlákà bá já ìlà sàlákà ṣàìfọ́nù bá já ìwẹ́rọ̀ bá jìkà tí wọ́n lóun bá gba bìkan báyìí lè sọ gbà gbogbo yìí kán láà lè lórí nǹkan ṣe nílànà tọlọ́ǹkànà ọ̀dà àti pé àtàbà òun kásọwọ́ dẹ̀ndẹ̀rẹ̀ kéṣù ọ̀wá ṣe kí ni o kéṣù ọ̀wọ́lé àbá àlá gbọ́dọ̀ sọ̀ra gbogbo àwa tá a bá ń ṣe ìlàjì ọ̀nà wo láàmú gbàrí léèdì pẹ̀lú àwọn obìnrin àlàáfíwú wà sọ̀tù bọ́túbọ́tú point five àlàáfíwú àwa tá a bá ń ṣe ń tà ń ṣe àálàbòjúkù àálẹ́mì fúfúyẹ́ ẹgbọ́nlọ́pọ̀ àwọn táàmà á ń gbà mí ẹlòmí ní pọ́blẹ́mù ni kò lówó lọ yes or no kò lówó lọ tàbátà ìgbà ìlànà náà tó bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀fún awágbó ò lè ká tọ́láwọ̀ tó ní ṣòro pọ̀ kọjá tí ó tì í wọn ṣùgbọ́n bá àbí ìsàmá ti láwọn ojú kú òun ẹlòmí ìhá ṣe dáadáa sí yóò sọ ọmọ bàwá ló kọjẹ́ ìwọ tó fàṣùgbọ́ ẹlẹ̀ tó ẹjẹ́ àgbà 80,000 ìwà gbogbo ọ̀nà ti bàtọ̀ lọ́wọ́ owó odidi 80,000 lẹ́gbà sọ̀rọ̀ pé nígbà tó bá dé pàtó ẹ̀ka oko ti pọ́ máa fáà ìwọ́ ọmọ rògbé à ah, subhanallah owó tá a gbà lọ́wọ́ ẹ̀ owó ọmọ pé gbogbo àwọn abá 2000 bàyẹ̀ tún kọ̀mọ̀ kó lé kéré o wà lọ́ọ̀yì nígbà tó ti dé màdàdọ̀ fún ìmọ̀ àti tẹ́lẹ̀ gbà tẹ́lẹ̀ náà kọ́dùgbé mò ń ṣe tẹlifáàmù rẹ̀ bí ẹni pé pọ́wọ́ ti dí lè ṣe máa eh, abc ali máa ta àbàlà táwọn ọmọ mo bá lọ lẹ́yìn kan ra rú àwọn nǹkan yẹn tọ́lá ti sá ẹgbẹ́ ògbó owó yẹn tán gbólò tọ̀tọ̀ yẹn nǹkẹ́ ó bí nínú gan ìlú àlú rẹ̀ ṣe bí mo ní sẹ́ẹ̀sì ní ẹ látẹ̀lẹ̀ yẹn lọ́wọ́ ẹgbẹ́ ògbó yẹn tán àkọ́wá sẹ́kùn kankan ìdí ẹgbẹ́ bá ṣẹlẹ̀ ẹnìkan mọ́ wá ní kọlọ̀ ọ̀nà ọgbà ọ̀sá ìlera gbogbo bẹ́ẹ̀ kọ́ tẹ́ owó tí mo kó dání ọ̀ka mọ́ wá rẹ́rìn nù kálí mọ́ bá gba bí eighty thousand lọ́wọ́ ẹ̀ tí mo lọ bọ́ ra ó lè fi tówó yẹn ti fáyé àwọn nǹkan yẹn wọn kò dẹ̀ yí àwọn tẹ́ẹ̀fẹ́ ṣe kí ni o tẹ́ẹ̀fẹ́ ṣe ìlọ́jọ́ pé tẹ́lùmí ìbá fẹ́yìn nínú àwọn tẹ́yìn rò pé ẹ fẹ́ ṣe fọlọ́ọ̀ lára wọn ẹ má bínú kalẹ̀ ẹ máa wo ọlọ́run bẹ́ẹ̀ ṣe kéde bẹ́ẹ̀ bá ń jà. bákan náà ẹlòmíì tẹ́lí àlàlá ìwọ ní bọ́yọ̀ ọmọ òrukàn ní kò ní bàbá kò níyà kìí ti ẹsọ ọmọ gan ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ tó sẹ́yìn ẹbí sọ́dí ẹdún arinlẹ̀ ẹ wá rò pé bóòlù àti àrùn lọ́wọ́ báyìí ẹ̀tọ́ lè jẹ́ kẹ́mi ní ó fi náà lọ́wọ́ ọlọ́wọ́ máa gbé ọ̀rọ̀ náà àwọn nǹkan yẹn oṣù àwọn sàádé tí mo àwọn àfáà ní tọ́jẹ́ kan gbẹ̀rẹ̀ lọ́wọ́ wọn mo fẹ́ kẹ́ di àárín ẹ̀mú tó ní báwọn àfáà sọ ní kò sí tó burú kéyìn ògbówó lórí kó ṣe rúkìá ṣùgbọ́n mọ́ gbàgbé pé ni o ò lágbára lórí pé rúkìá ò ṣiṣẹ́ ìwọ náà wá gbọ́dọ̀ máa fà á ní pé é kékeré náà ti ń kọjá ẹnu wo ṣe pé ọ̀dà tó bá rí tí máa lò ìmọ̀mù Bukhari wọ́n tó bá káwọn èèyàn láti ìkánú àwọn àfà kọjá àfà àwọn Bukhari yóò gba owó kó tó kọ ní láti ìkan ní ìrìnà tí ó kọ àfà yẹn fẹ́ pátùlù bá rí mo ti ta ẹgbẹ́ tó wà tẹ́lẹ̀ àwọn kan gbé ah, àfà ń gbowó wọ́n fẹ́ máa ní ọ̀gbà bíi ti àná yìí ẹ̀yìn ló kọ ẹ lóòlù èmi jókòó mo ń wo àkàbárà náà ìṣàmù Adafana náà kù táìbà àdáfà náà ìbùnà kọ̀lọ̀kọ̀ àdáfà náà ìbùnà fèrè èmi wo kí Ima jẹta kí Ima sọ àtàrà bí sọ owó àsìkò ni mò ń gbà gbogbo tó jọ mọ́kọ́ fẹ́ lo rẹ lóòótọ́ ó kó ní o kò tàbí ìsìn kò tó gbogbo ẹwà fẹ́ kí ten to one ọ̀dà máa dé bẹ́ẹ̀ ní two minutes to ten ẹ eh, bá àmọ̀ bẹ̀rẹ̀ tọ́ba tọ́ba pé two minutes to one lọ́fẹ́ bẹ̀rẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú méjì ní máa bọ̀ sọ́sẹ̀ ní lọ́rùn eighty thousand mẹ́mbà o tọ́ba tẹ̀ sí àtẹ̀pẹ̀ pàápàá kèé ṣe àràbù kò pè fún àjùlọ pé ọ̀dà wákàtí ọlọ́fẹ́ mi ni from weekend to weekend seven by ọ̀dà mò ń bọ̀ ṣùgbọ́n yẹ báyìí máa gbà tọ́ba tẹ ọlọ́run ìgbẹ́ ẹ̀jẹ̀ aláàmọ́ ẹ̀jẹ̀ kẹ́mi wọ́n kú yẹ sáwọn ẹ jẹ́ kí alábòjútó fáwọn èèyàn ìyẹn ọ̀ máa pa kọ́lọ̀ ó ṣe kí ni o kókó àwa náà ní ọwọ́ ẹ ṣàkíyèsí àrẹ dáadáa. àbá nínú nǹkan tá a tó gbọdọ̀ ṣe àkíyèsí tí màá fi parí kó tó lè fi wọ́n ti àsìkò díẹ̀ fún àsìkò. sẹ́ni gbogbo àwọn tó wá ní ṣe pẹ̀lú ìlàjì tá a máa ṣe àbúrò jẹ́mọ́ tí mo pè é rifcon a ní ìkáṣọ pẹ̀lẹ́ tẹ́wárí kù yẹn tó wà lábẹ́ rẹ̀ ọ̀pọ̀ ẹgbẹ́ sọ méjì sí mẹ́ta péré pẹ̀lẹ́ àkọ́kọ́ àwọn tẹ́ ẹ fẹ́ ṣe nǹkan fún ẹ gbọ́ mi dáadáa wò ẹ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ámọ́lá wọn bẹ́ẹ̀ ṣe ilé pẹ̀lú wọn ẹlẹ́kẹ̀ẹ́ ẹ̀yin gẹ́gẹ́ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú kẹ́yìn náà ò dáàbò bora yín pẹ̀lú náà kẹjá mọ́ ẹ̀ dáàbò bora yín àwọn kéésì ti kéyàn máa ń dùn pọ̀ ọ̀n bẹ́nu kéésì ní ìwọ́n fẹ́ sọ ẹni yẹn lẹ̀ àwọn aláburú kan náà wà ní ìrìn ayé ti wọ́n lè fẹ́ bá bàtì léwọ̀n náà lò má jẹ́ àrùsẹ́rì ìṣẹ́ni tó máa ń ṣẹlẹ̀

wọ́n máa ń wà àwọn ẹ̀fẹ́ náà social media àjẹ̀nú mẹ́rin ojú wà lẹ́yìn ọ̀dẹ́ ojú wọ́n bẹ láwọn ọ̀tá groups máa wà àwa ní káṣẹ pẹ̀lẹ́ mọ́tò onípa ọ̀fẹ́ tíìtì èèyàn wà kù dú ìdí ọkàn ìwọ gangan fúnra rẹ gbogbo ìgbàlódé wá ní pé kéèsì eléyìí fẹ́ ṣe díẹ̀ kó o tó àfẹ́ ìwọ̀n bó ti àwọn àkáǹtì olókè ní oṣù tọ́lágbára ó sì tìlàwà tó ti ọkà kò sí ti ọ̀pọ̀ tí wọn náà fi ṣe ìsọ fún ara rẹ̀ ẹwájú àgbà pé ìwòsàn ọ̀dọ̀ ọ̀ta lọ́wọ́ o ibo lọ́wọ́ àjẹmọ́ ìbódíṣẹ́ náà ní pé àlẹ́ ìlàájú ọ̀dọ̀ ọ̀ta lọ́wọ́ àjẹmọ́ àwọn wà gbìyànjú tiwa a fi òkú lẹ̀ fún ọlọ́ ìmọ̀ni wa ẹ̀mọ́jọ wà pẹ̀lú ìmọ̀ni àwọn tá a bá ń ṣe yóò sì máa jẹ́rọ̀ ìtẹ́lò mi ti á ń bí tó ti lọ tó mẹ́ẹ̀ẹ́dógún bí ìfẹ́jọ́ dẹ̀dọ̀dọ̀ ti ní ìjọba kọ́dé ẹ̀ẹ́kẹ̀ka bá tẹ̀ ẹyọ kan sínú omi yọ ọba mú kóró orúkọ láti jọ ìwàlẹ̀ yọ ọba sọ. bọ́ọ̀lù ẹgbẹ́ bá bá ọlọ́ọ̀ náà kí ẹ sínú omi ọlọ́ọ̀ náà yóò rò pé ó mú láti jọ ẹ̀mọ́ yóò sùn. ó lè jẹ́ wà á ń tà ájó ẹrú kan lọ́jọ́ tó jáde wà á ń tà ájó látà kúkú kàtínà tó yá ájú yá kọ ájú láìlà ń wà á ní màá yìí náà ẹ máa kà lómi ẹ yọ kan bóyá mẹ́ta yọ ọba wà lẹ́yìn ojú sùn àṣẹ ilé ẹ̀fẹ́ nìkan bá ń sẹ́ni ọba sùn ni àwọn akọ bá ìbá wa kọ la ọlọ́ àtàmẹ́bí ló ní ju ó jẹ́ ní gbogbo nǹkan bá ṣẹlẹ̀ ẹmọ jà máa ń ra wọ́n ní bàbá ń jẹ́lọ́ lórí ìdílé rí pé màá jáde ọkọ̀ ọ̀rọ̀ yẹn síbì wọ́n ní sẹ́kùn sẹ́kùn sí níyà nígbà kan ṣòro kí àbá jẹ̀lọ́ kan wọ́n wá ná ẹni tó jálà rẹ̀ yẹ bọ́ sí gbà báyìí àlàáfíà bá tu àjọ̀lú yẹn wọ́n sọ fún wọn wípé ìrẹ́ ìdùn sí níyà mo fẹ́ jáde ìkọ́rọ́mọ́ lè ṣe ìkọ́rọ́mọ́ ọwọ́ àlọ́

jẹ́wọ́ tí mo rí gbogbo tọ́lọ̀ bá ti pọn wálé àmọ́ wa dúpẹ́ tí ó pọ̀ kódà ìrẹ́lẹ̀ tó sọ́dá kọ̀ lórí kéèsì ń fẹ́ ah, dúpẹ́ o ọwọ́ akúnmi ń fẹ́ mo lórí kéèsì mo fi pọ́n mi lé à ah, ọlọ́run kódà èmi náà láti lọ sí ìdè máa lọ mo o pọ́sí ah, mi ládùúgbò lórí àwọn

gbogbo ẹjọ́ ọba jẹlẹ́bọ̀ ń gbàgbá pé wọ́n bá bà wọ́n kẹ́lẹ́ pé ẹlọ́fẹ̀fẹ̀ ilé fún ẹlọ́fẹ̀ kéde jẹ́mọ́ ṣírùkù ní ọ̀tẹ̀ mi ṣùgbọ́n ọlọ́wọ́ á ní kẹ́ ẹ máa la àwọn èèyàn ní ẹbọ ẹwà ń so wọ́n pọ̀ mọ́ lọ́n àtẹ̀ǹtẹ̀ ń ṣe yàtọ̀ sí pé èèyàn lè gba tọ́rọ́ kọ́bọ̀ bẹ́ẹ̀ tíṣẹ̀ bí àbáramọ́ wà láìsí ọlọ́run ẹ̀ ṣe lẹ́ẹ̀dì àmọ́ dúpẹ́ ọlọ́run máa ọlọ́run máa fún yín ṣe gbogbo àwọn tọ́ba ti ní iṣu kan tàbí kejì tọ́ba ti gbé wọn dọ́dọ̀ ní pátí àlẹ́ kanú omi ọlọ́run ló sábà ti kùrùsí yìí ọlọ́run sábà ti rúkìá mẹ́ẹ̀ẹ́dógọ́lọ́ ẹ̀kẹ́ ṣe ẹ bá fẹ́ ọkàn ọlọ́run tó bá yà fún ọlọ́run mọ̀jẹ́ kálukú wa ká lékún ní mọ́ ní subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta assalamu alaikum wa rahmatullahi wa barakatuh